ibi tẹ́ ẹ ti lọ ní pé àkọ́kọ́ àṣeyọrí tẹ́ ẹ kọ́kọ́ gbé kalẹ̀ lórí ìrìnàjò yìí òun ni mọ́ṣáláṣí. ní àsìkò tí a dá yẹn lọ́sà àsìkò yẹn tàbá wọ́jọ́ orí nìsín yóò máa jẹ́ sixty three alhamdulillah tàbá yọ twenty kò yóò jẹ́ forty three. ayyakumullah. kí làwọn wá ń ṣe tí forty three ah, ah. fi dé ó wọ́n pé kì í ṣe pé ìtàkọ́ ṣe nìyẹn látàbẹ̀rẹ̀ tàkéhùn àṣìṣẹ́ dáwà náà ni káàkiri káàkiri àṣẹ àjọṣepọ̀ pẹ̀lú àwọn tàjọ jẹ́ ìrọ̀ jẹ́ ọ̀rẹ́ jẹ́ olólùfẹ́ àwọn èèyàn náà àbáwọn ṣe bọ́túnṣe bọ́lọ̀ ṣe dáwà nìyẹn ó fẹ́ ṣe ó yá gbogbo ìrànlọ́wọ́ tá bá lè ní tá bá lè nípa ká ṣe ó yá ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jìjọ ṣe alhamdulillah à ń ṣiṣẹ́ Markaz tíjà bàbá wa mo dáfà ń bẹ́ẹ̀ mo jẹ́ mọ́mú bẹ́ẹ̀ mo jẹ́ mufasiru bẹ́ẹ̀ nígbà tí bàbá wa ti kú àwa náà ló fi sílẹ̀ èmi àti brọ́dà mi ajẹ́ Habib àjùmọ̀dá wa gbà ọkọ̀ wá sínú wá sí yàrá rẹ̀ yí pé káwà nínú àwọn alámòjútó so àwọn ń ṣiṣẹ́ yẹn gbogbo ayé wọ́n pín fún wa Sheikh Moshood Jibril Ramadan wọ́n ṣe inú tafsir mẹ́wàá brother Muhammed mẹ́wàá èyí tó wá kù ìná ṣe ìyẹn la ṣe títí ká tó máa ronú pé àwa náà lè tẹ̀síwájú kádàkanlẹ̀ ní orí ọ̀rọ̀ àákírun àṣẹ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí bàbá wa làwọn markaz àwọn kútúbà oríṣiríṣi láti ṣe ó wà nílẹ̀ àwọn ọmọ kan tí wá fi ṣe iṣẹ́ yunifásitì ẹ̀ láti tẹ̀ ẹ́ hútùbà hútùbà so bẹ́ẹ̀ ń jẹ́ ìmáàmù tá à ń kírun fún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là ń jẹ́ àfá àti nǹkan ọmọ kéwú bẹ́ẹ̀ akọ́ wọn ní ilmu tafkir akọ́ wọn ní ilmu hadith akọ́ wọn ní ilmu hasab akọ́ wọn ní ah, àwọn ìmàmí ibi tó bàbá Jamia Saudi gbọ́ ibẹ̀ lẹ ti kẹ́kọ̀ọ́ ìbéèrè tó tíìpù nìyẹn àwọn kan tájọ́ lólùfẹ́ inú ọmọ market náà ni wọ́n rò pé market ó ti lọ́jọ́ lórí ó ti pẹ́ ó sì yẹ kó di Jamia wọ́n wá sáré ìbódò ṣe di Jamia mashallah inú àwọn tí wọ́n gbé àṣẹ ò ní Dr. Mumin Yusuf tábà sí mọ́mìn ọbálájà Yusuf ìjọ náà ó jẹ́ olórí wámi àdádúwàtòlà àlàmíyà lè sàbábì islami wọ́n wá fún ní àṣẹ lọ́hùn pé kó lè wá jẹ́ ọ̀gá òun wá rí pé ìdóhun lè fi sí markaz ó ní kí òun gbìyànjú bó markaz ṣe di yunifásitì àwọn tó jọ ga tiẹ̀ tán jẹ́ olólùfẹ́ Sheikh Adam ọ̀kan gbòógì nínú wọn ni Dr. Sheikh Khalid Ojeimi bàbá dáadáa ni àwọn èèyàn mọ̀ ó fẹ́ràn ọmọ áfíríkà ó fẹ́ràn nàìjíríà lọ́dẹ ọyọrí ó fẹ́ràn gbogbo àwọn ọmọ kéwà àgbáyé ó dẹ̀ ti jẹ́ ọ̀gá ní jamiat imam ní Riyadh rí ó dẹ̀ wá jẹun tó nífẹ̀ẹ́ Sheikh Adam púpọ̀ bàbá ṣe Riyadh lẹ́yìn náà ti kẹ́kọ̀ọ́ Riyadh ìlà ti kẹ́kọ̀ọ́ jamiat imam òun náà ni à ń sọ yìí so Dr. Khalid Onjemi bàtà fi mú mi síbẹ̀ náà ká báwo ni Sheikh Adam náà Sheikh tí ah, ọ ní ilé kíwọ̀ ní àná ilé kíwọ̀ yà ó kó kúrò ní ìdádi sánáwì kó di wọ́n gbé ògo èèyàn bọ̀ pé àwọn ọmọ kọ́ wà wọ́n wá pé brọ́dà mi pé kó lè wá lọ sí jámíà ìfì torí ọjọ́ wájú kó lè jásí pé àwọn ọmọ náà wájú náà ni wọ́n máa wà ṣàádá ẹ̀tọ́ wá jẹ́ jàmí bẹ̀bá ọmọ bàbá náà bá bí gẹ́gẹ́ bí ètò akademi so ìyẹn ni wọ́n rò but àwọn rí pé àwọn ní interest Allah akbar bọ́ra mi pé òun ní interest Allah akbar mashallah lẹ́tà wọ́n sọ lọ sọ́bọ̀ ká tó wá ké sí mi Allah akbar bẹ̀tà wọ́n tó sọ̀rọ̀ wọn sọ fún wa pé wọ́n ti fi lọ yàn kan kàrí pé àfáà yìí ní kò ká ní ọ̀bí àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ fẹ́ ti ìgbẹ̀jú ẹ̀kọ́ wọ́n dẹ̀ sọ rí sí pé torí ọ̀la markaz mashallah ayakumullah wọ́n ṣe process yẹn kò wá bọ́ sí gbọ́rọ̀ láti sàkáni 1992-3 ó ṣẹ̀ṣẹ̀ padà wá bọ́ sí lọ́yìn ọ̀rẹ́ yìí ní 1997 ayakumullah so láti wá lọ sí Riyadh Saudi الحمد لله حياكم الله هو جامع المام ما شاء الله بابا ase mahad ase diploma نعم diploma kékeré diploma la àwa wọ kuliyatu usuliti alhamdulillah so àwa ń lọ à ń bọ̀ ó wà lọ́hùn láti wálé ọdún dé màá kọ́ wọn kàn sí madrasa tí bá ti wá tafsir inú àwẹ̀ àwa ti tafsir alhamdulillah bàbá kí n tàkà tàkà sísun yìí gbàtẹ́ jáde ní Riyadh kí ni ẹ bá jáde tàkà sísun yìí kí lẹ já usul deen ayakumullah ọlọ́run jẹ́ àwọn bàbá pẹ́ torí ẹ iṣẹ́ tó pọ̀ lọ́rùn àwọn bàbá wa ibi ayé mọ́ṣáláṣí láti lọ bàbá ibi ayé tẹ́ ti lọ ní mọ́ṣáláṣí àṣeyọrí tọ́lọ́ pé kẹ́ kọ́gọ́ rí gbé ṣe ibẹ̀ láti lọ bàbá. Naam. Naam. Ọ̀pọ̀lọpọ̀ ìrònú àwọn èèyàn nínú ilé níta ó yí padà. Naam. Àtá máa fi wá dé so gbogbo nǹkan náà ó tún ti ta kókó díẹ̀ sí. Allahu Akbar. àwọn èèyàn mú mọ́ra ẹ̀yin méjèèjì wá àti bọ́dà rẹ̀ àròyé ń pọ̀ táwọn èèyàn kálẹ̀ ẹnì kan jẹ́ wúrẹ́ ẹnì jẹ́ ọjà tí bá ṣe ṣe pọ̀ ọlọ́run ti ṣàánú alhamdulillah náà ìyẹn ni gbogbo àlàyé tí bàbá mi sọ látẹ̀kan gangan ni pé tó wí pé bí wọ́n bá lọ bí tí wọ́n lọ yìí àlàyé eléyìí ò níye ẹ̀yà kúmọ̀lọ́ náà tí a bá fi márkàsì bàbá wa sílẹ̀ àlàáfíà ó jọba Allah akbar nítorí ẹni tí ò fẹ́ ká bá òun ká jìjọ ṣe Na'am, ayyakumullah. Àbáwọn èèyàn tí wọ́n fún pé ẹnìkan náà ní ẹjọ́ ṣe ìwọ̀lápín tafsiri ṣe ìwọ̀lápín Wọ́n rẹ̀ gbé kalẹ̀ níjọ́ tí bàbá ti kú ní àpínṣe ni. Allahu akbar. Ní bàbá ó tó kú, ó ti gbé kalẹ̀ lápínṣe. Alhamdulillah. 1991. Allahu akbar. Gbogbo ẹ tó lílaka ẹ̀ tó dẹ̀ lóye tó ní inú yóò máa dáǹsọ̀. Náà, mashallah. Bàbá ò ṣe tafsir. Náà wọ́n pín fáwọn àfà àtàwọn ọmọ náà mọ̀ṣálá náà wọ́n jókòó wọn gbọ́ èmi wà ń jàbú gẹ́gẹ́ bí dáhìn àti safir fún markaz wọ́n pè mí láti jàbú pé ajábí ti ṣe tafsir wọ́n náà máa bọ̀ wá sí tafsir bàbá jókòó wọn gbọ́ ibi tí wọ́n jókòó sí wọn níjókòó láti jàmọ́ ó dé ibi tí wọ́n jókòó sí báyìí abẹ́ stẹ́pù kan báyìí tá máa ti bá jì wọ́n máa gbọ́ kí ló tó bọ́dá wà gbà grade one tó jẹ́ àkọ́kọ́ bí wọn lọ́kùnrin wọ́n pín wà sí alẹ́ fún un. gbà tó di ọdún tó tẹ̀lé 1992 bàbá ṣe gbogbo ẹ̀ fúnra rẹ̀. Allah yarhamu ọlọ́mọ ṣe bá kẹ́ bá wọn bàbá. so ó ti fi hàn yí pé àpínṣe ni. àwọn èèyàn tó jẹ́ onídàgbọ̀n wọn àgbà wọ́n ṣèjàgbọ̀n lórí àpínṣe yẹn wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú tíkẹ́ẹ̀tì pé ṣé kàn ṣúù sàmásíkà Adam sàmásíkà Adam ló yẹ kó máa ṣe bàtí wọ́n fún lọ́rùn tí ti tán sùn kàgírí ó fi lẹ́lẹ̀ wọ́n kú ìgbà àti ajadu. Allahu Akbar. Sheikh lọ ní 1997. Allahu Akbar. Mashallah. Pé Tẹ́mi lọ Sàúdì yẹn. Na'am. Ní Sheikh sọ pé tán. 1997 yẹn ta fi Brọ́dà mi jẹ Mùdíù. Na'am àwọn ọmọ bàbá ti tó nǹkan wọ́n ṣe aláàbà mọ̀ṣàlá àfáàbí àti àfáàsọ́bàn mamójútó alhamdulillah lórí pé kálàfí ò lè ṣẹlẹ̀ ó wá jẹ́ pé 1998 99 2000 2001 2002 2006 àti pé ìṣe pẹ̀lájábì aláàbà mọ̀ṣàlá tó kọ̀wá tún tẹ́ àwọn tí wọ́n dárò yé lẹ̀ kò tẹ́ wọn lọ́rùn ẹ ti lé ẹjí ìṣe ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ ń kọ́bọ̀ lẹ́fẹ́ ṣe wọn àgbà tí sí tó fi di pé à ń lọ fọlọ́pàá múyàn à ń lọ ká ṣúkà kú à ń ká àga kú láwọn èèyàn fún wa di pé afá ìbẹ̀lẹ̀ alhamdulillah gbàbẹ̀rẹ̀ gbà tí mo dé láti sàárù bá mo ṣe tán alhamdulillah ọkẹ́ anílẹ̀ kékeré kan ló ti wù nígbà lọ bẹ̀rẹ̀ mẹ́rin láti wá dájà mọ́ sílẹ̀ alhamdulillah àkànní kádà mọ́sálásí láti kírun jímọ̀ lórúkọ ṣe kádà Allahu akbar mashallah àwọn ìjọmọ̀ wa bá mi lẹ́yìn jímọ̀ pé ṣe àti mọ̀ yín ti pẹ́ àfẹ́jẹ́ jàmọ́ yín Allahu akbar mashallah láwọn ọmọ ìjẹ́ jàmọ́ bàbá ṣe jàmọ́ àtàwòbáà orúkọ àtàwòbáà yẹn eh, eh. nínú báṣù tí a ń ṣe ní jámíà

ó ní ah, ṣàkíyèsí mo nímọ̀ nǹkan mọ́ kí òun ṣe wá sí ah, ó ní bá sì ọlọ́run ọlọ́run láìkẹ́ ẹ̀gbẹ́ ó ní kí n bá òun ṣe photocopy ó dẹ̀ fún mi ní ọgọ́rùn-ún lórí ọgọ́rùn-ún Allahu Akbar so àwọn ìtumọ̀ tó wà nínú àhàdísì tó bá yẹn pẹ̀lú àwọn ta tó ti kà nínú àwọn ìwé mi lórí pé èèyàn ṣe bá sùn lórí ìdá èmi náà ti nífẹ̀ẹ́ sí pé tí má ti délé a lè dá ìṣẹ́lẹ̀ lórí tauba sáàtù tauba àhàdísù tauba kìníkàwó ẹ̀ tauba so kọ́lá gbogbo àwọn ọmọ tàà bí lálàfò yẹ tauba lásọ gbogbo wọn Allah bàbá ṣe tauba man tauba guy tauba ah, taiba ayakumula alakumula ah, Allah bàbá wa ń fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ pé ká darí pa ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ó pé ká darí padà sọ́dọ̀ lọ ìṣìnbọn abẹ́ orí màá fẹ́ bàbá kí wọ́n wo bí ayẹyẹ tá a ṣe lọ yìí lórí àṣeyọrí bàbá lórí ìrìn àjò ilé lẹ́yìn ìgbà tí a dá mọ́ṣáláṣí kalẹ̀ tí lẹ́yìn náà nílé kí ó ṣẹ̀ṣẹ̀ wá gbéra sọ àgbáwọ náà ààrùn. wọ́n ti pẹ́ láti ojú ayé ṣèkádà. ayé akúmọ́lá. láti gbòyìí náà ó tọ́ka sí pé ìyẹn ti kọjá ogún ọdún ah, ah, alhamdulillah ayyakumullah ah, Allahu àtidálé kéúnlẹ̀ ní àwa mẹ́ta kájì ẹjọ́ ma kíláàsì lórí àní àṣepọ̀ ayyakumullah àtọ́lé kéúnlẹ̀ ní madrasa ulum èrò wa lórí àní pé kádá ilé kéú sílẹ̀ tí wọ́n máa ké lárúbáwá tí wọ́n máa ké gẹ̀ẹ́sì e, tí ó sì máa kọ́ṣẹ́ ọwọ́ táwọn ìyá sí pé dálàbí ni wọ́n ń ṣe jẹun. Ah, ah, bàbá wa ní ní èròǹgbà dídálé kéúlẹ̀ ní pé tún láti máa kẹ́kọ̀ọ́ láti máa kọ́ṣẹ́ láti lè kọ́ ìwé mọ́ ọ̀nà jíjẹ mímu tí ó wà ń bẹ̀ tí ò ní jẹ́ sí pé yóò máa mú tí ò jẹ́ kó mú mọ́ àyà ọ̀pọ̀lọ́. Ah. a ti ní ìbátan pẹ̀lú ṣẹ́kíó àti alukuran ó jẹ́ òun foundation. alhamdulillah. káà máa fi gbogbo ohun tó wá kù mọ́ṣálá wọ́n bá ti mọ́ kí ó tó ṣe kí ó tó jáde ó kọ́ṣẹ̀ wọ́n Allahu akbar mọ́ṣálá so kó ní ọ̀nà jíjẹ múmu tó ní mọ́ alhamdulillah mọ́ṣálá ala yálà fi bẹ̀rẹ̀ 1980 bàbá ṣé ó sì ń bẹ dílé ní náà pẹ̀lú àwọn ọmọ ìyá wa àjọ jẹ́ classmates alhamdulillah ayakumullah ẹbí ṣì kẹta wọn Allahu akbar ló ní òye Náà. Àti máa ràn, ẹ jẹ́ ká ṣe èmi kọ gbogbo ẹ̀ kalẹ̀. Alhamdulillah, láti 1985. Wọ́n sì ń tẹ̀lé mi gẹ́gẹ́ bíi pé ọlọ́run fún wa lẹ́bùn alhamdulillah ọlọ́run ní bá bàjẹ́ dára bàbá ayakumullah ó ṣe máa ń ṣe àwọn èèyàn nígbà tá a ṣe ń lé tí ọ̀rọ̀ mọ́ríkà sí lọ bó ti ń lọ yíwà ṣùwíṣù mẹ́ẹ̀lì subhanallah gẹ́gẹ́ bí aṣíwájú àtúnímọ̀ràn subhanallah wọn àdẹ̀ríwá àwọn náà wá ṣe bí ọ̀tá subhanallah dọ̀tá la ilaha illallah subhanallah yàtọ̀ sí ẹni àtẹ́kọ́ ìpàdàtà ìdáyé ẹkùn lọ bẹ́ẹ̀ Allahu Allahu akbar so ìyàlúwà fún alóyè pé ìbẹ̀rẹ̀ ilé kéwú ní ọ̀tún náà tí iṣẹ́ ìtawà mẹ́ta dá sílẹ̀ Allahu akbar. Abẹ̀rẹ̀ mẹ́sálásí pẹ̀lú pé ẹjá bẹ̀rẹ̀. Mm-hmm. wọ́n ní min aina nabda'u bàtà nabda'u akéfà nabda'u ayyakum Allah níbo láti bẹ̀rẹ̀ àti ìyàwó àlótú ẹ̀já bẹ̀rẹ̀. Allahu akbar. Níbo la bẹ̀rẹ̀ ó ti yá. Alhamdulillah. Bọ́lá ṣe bẹ̀rẹ̀ ẹ̀ka ah, ah. ah, ẹ̀kọ́ ńlá ní fún gbogbo ọlọ́mọ kí pẹ̀lú ọ̀rọ̀ ńlá ńlá tí jáde lọ́dọ̀ àwọn bàbá wa pé Allahu akbar aaa subhanallah ayyakum aaa kò séèyàn kò sówó ọ̀tá tó wá pọ̀. a ní síkọ̀ nínú ọlọ́run pé Allahu alhamdulillah tàbádí díẹ̀díẹ̀ àkẹyẹ pẹ̀lú àwọn jama a máa fi sílẹ̀ Allahu akán pẹ́pẹ́ yẹ kò lè ju bí ábí 20 tó alógún níbi 30 subhanallah forty àbí fifty bẹ̀tìmọ̀ táwọn èèyàn ń pọ̀ sí i à ń fikún díẹ̀díẹ̀ alhamdulillah lójò bá rọ̀ alẹ́kùn máa fẹ́ òjò wọ́nà ń gbà tá bẹ̀rẹ̀ gan tí a bá ń wọnú mọ́sálásí wa kírun gbogbo ẹsẹ̀ rẹ̀ máa dúdú bígbà tó lọ ṣiṣẹ́ nílé ìlú abúlẹ̀ pàṣí àwọn afẹ́ parapara a tún tẹ́ ẹni òmùsí a tún wá tẹ́ ẹni ṣáínà sí orí ẹ̀ àwọn ẹrú ọlọ́run kan rẹ̀ wọ́n á máa gbálẹ̀ wọ́n máa tún ṣe àwọn obìnrin àwọn tó ti lọ́nu ọlọ́run bá kẹ́ wọn àwọn tó ṣọ́kù ẹ̀yẹ máa ṣiṣẹ́ ọlọ́run bá ṣàlẹ́ fún ara wọn. àwa wà bẹ́ẹ̀ lọ́dún márùn-ún àlejò blọọkù kan. subhanallah lọ́dún márùn-ún. owó ní díẹ̀ díẹ̀ àtọ́jú ẹ̀ kí láì ṣe bẹ̀rẹ̀ hmm. àwọn tí wọ́n fẹ́ ya plan hmm. gbà tí wọ́n yà á tí wọ́n wó